الناس إلى الصلاة متفق عليه ولابن عجزه والدار قرني بإسناد ضعيف أغنوهم أغنوهم عن الصواب في هذا اليوم وعن أبي سعيد الخدري رضي الله عنه قال كنا نعطيها في زمن النبي صلى الله عليه وآله وسلم صاع من طعام أو صاع من تمر أو صاع من شعير أو صاع من زبيب متفق عليه وفي رواية أو صاع من أقط قال أبو سعيد أما أنا فلا أزال أخرجه كما كنت أخرجه في زمن رسول الله صلى الله عليه وآله وسلم ولأبي داود لا أخرج أبدا إلا طاعا وعن ابن عباس رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر وبركة للصائم من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات رواه أبو داود وابن ماجه وصححه الحاكم وحديث يا كمرامي ودلوا لي صدقة الفطر nígbà tó ṣe pé àwọn àdéhùn tó síwájú wọn wọn lè ṣe pẹ̀lú ẹ̀ńtẹ̀kíà wọn á bẹ̀rẹ̀ sí nípa zaka tó sọ̀tọ̀ nítorí tó lọ́kọ̀ tó sọ̀tọ̀ zaka tó lò ná ó tilẹ̀ jẹ́ ike òun ò ní ṣe pẹ̀lú owó ṣùgbọ́n ní ṣe pẹ̀lú ìtúnu àwẹ̀ ni torí ẹ̀ ìní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n ṣe máa ń ṣe sọ́dọ̀ pọ̀tòtòtò bọ ẹ̀yìn báàbù zaka nígbà tí apá kan nínú àwọn olùmọ̀ táwọn sì máa mú sọ́dà pàtó sọ́tọ́ tó máa mú wá lẹ́yìn ìdá ọ̀pọ̀ lẹ́yìn ìgbà tó máa ti tẹ̀lé yọ̀rọ̀ nípa àwẹ̀ náà ìgbà náà ni zakato sọ́tọ̀ máa wà lọ torí kíni nítorí pé zakato sọ́tọ̀ ó ní í ṣe pẹ̀lú àwẹ̀ àwọn eléyìí ti bọ ẹ̀yìn nítorí pé wọ́n pè ní zakatul fitr nítorí orúkọ rẹ̀ jẹ́ zakat àti wípé òun náà ní í ṣe pẹ̀lú pé ká náwó fáláyìn. sadaqatul fitr min babi idaafatil musabbab ila sababi min babi idaafatil musabbab ila sababi ọ̀bẹ nínú wípé àfi nǹkan ti sára tóbi àfi nǹkan ti sí ara tóbi kí ló bí zakali kí ló sọ títí zakali ńlọrọrin ọ̀nà ni alùpùpù ìtúnu lẹ́yìn ìgbà tí agbàwẹ̀ Ramadan tán zakatul fitr ó ní ti pẹ̀lú àwẹ̀ Ramadan ẹ̀yìn siyam Ramadan ọ̀nà ni zakatul fitr yìí máa ń wá hadithi alákòókò eléyìí tí wọ́n mú wá níbí ó jẹ́ hadithi Abdullahi bin Umar. رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وآله وسلم زكاة الفطر ولا نبي صلى الله عليه وسلم قلت زكاة الفطر لا nígbà yẹn làwọn ما mú wípé ọ̀ràn قلنا kò náà ní ká yọ فرض رسول الله صلى الله عليه وآله وسلم زكاة الفطر ìbí ni wọ́n ti mú pé ọ̀ràn àyàn ní yọ zakat al-fitr nítorí ọ̀rọ̀ rẹ̀ tó sọ kó pamọ́ onífà ọ̀rọ̀ bákan náà látara ọ̀rọ̀ tó sọ yìí iná láti mọ orúkọ tí zakat ń jẹ́ pé sàrà yìí wọ́n máa ń pè ní zakat wọ́n sì pè ní zakat al-fitr nítorí kó ní í ṣe pẹ̀lú ìtúnu àwẹ̀ eléyìí náà tọ́ka sí wípé ní ìbẹ̀rẹ̀ sọ́ọ̀mù Ramadan kọ́ ni wọ́n máa ń yọ zakatul fitr ṣùgbọ́n wọ́n máa ń yọ níparí Ramadan tí wọ́n bá ṣe ìtọ́kùlọ́kùl fitr tí wọ́n bá sọ pé al-fitr nínú sẹ̀ríyà ẹni tó ní í ṣe pẹ̀lú ghaliban òun náà ni ìtúnu àwẹ̀ níparí àwẹ̀ ohun tó ní í ṣe pẹ̀lú ghaliban òun ni ìtúnu àwẹ̀ lẹ́yìn ìgbà tá torí ẹ̀ nígbà tó wá nínú àdéhùn ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní lè sọ èmi farahàtà farahàtà àìndà fẹ́fẹ́ wọ farahàtà àìndà lè kọ́ ìrọ́bẹ̀ ìdùnnú méjì ó ń bẹ fún aláwọ̀ ìdùnnú méjì ń bẹ fẹ́ni tó bá ṣe ọ̀sìyàn alákòókò nígbà tí ìtùnú bá dó tí ó kó nígbà ìtùnú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tó bá pàdé ọlọ́ ìtúnu tó ń sọ ọ́nbẹ̀ yẹn kìí ti pé nígbà tó máa ń túnu lójoojúmọ́ ìtúnu tó ń sọ ọ́nbẹ̀ yẹn ni pé lọ́jọ́ ọdún ìdùnnú ń bẹ fún ẹni tó bá ti sọ mọ́rọ́mọ́bọ́ torí ẹ̀ zakiatu fẹ́tọ̀ ohun tó ń gbà lérò pẹ̀lú rẹ̀ pé òun náà ní zakat etí yíyọ ọlọ́mọ wáyé níparí sọ́ọ́ rọ́mọ́bọ́n bọ́ anabi sallallahu alaihi wasallam ti lọ́nà yẹn níbi láàrin mas'ala usuliyya wípé jíjọ́ràn yàn kan kọ̀ ma lórí pé ká ẹ̀rí tó tọ́ka nínú Al-Qur'an nǹkan lè jọ́ràn yàn lọ́jọ́ kó Al-Qur'an ló sàlàyé fọ́ràn yàn ó sì lè jọ́ràn yàn pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ló sàlàyé fọ́ràn yàn ìmọ̀ wa sọ pé ìgbà tí èsì ṣe alukurani ló ṣàlàyé nǹkan yẹn fún wa ajẹ́ pé kò lè jọ́ra yẹn àmì péyàn lágbọ̀ọ́yé ẹ̀sìn a sì rí i pé àgbọ́yé tí ò ṣe déédéé yìí òun lọ pọ̀ jù láwùjọ tó bá tó fẹ́nìkan pípé dárùn gbàgbé mẹ́jọ wúlò ọmọ wọlé nítorí ọmọ sọ fún ẹ pé òun ò rí nínú alukurani òun ò sì rí nínú.

sallallahu alaihi wa sallam nígbà míì gan àwọn ń tara alqiyas àmà mú nígbà míì ẹ̀wẹ̀ látara al-ijma' ẹsìnmà wípé òfin tá a bá mú látara ẹ̀rí kan ó ṣeéṣe kọjọ́ ọ̀ràn yìí ó ṣeéṣe kọ́mọ́tò ọ̀ràn yìí ó ṣeéṣe kọjọ́ ìwọ̀ ó ṣeéṣe kọ́mọ́tò ìwọ̀. ó sì ṣeéṣe ọyọ kí wọn ní tó bá wù ọ sí tó bá wù ọ pàṣẹ. tó eléyìí kò sí yàtọ̀ láàrin alukur'an àti sunna nípa rẹ̀ àwọn òfin bẹ tó kó alukur'an lọ sí ṣùgbọ́n tí wọn kì sọ̀ràn ẹ̀. àwọn òfin bẹ tó kó sunna lẹ́nu sọ̀rọ̀ bá àlùsọ̀là lọ sí ṣùgbọ́n tí wọn jẹ́ ọ̀ràn ẹ̀. torí àpèjúwe nìyẹn sọ pé kọ́ ọ̀rọ̀ صلى الله عليه وآله وسلم زكاة الفطر النبي صلى الله عليه وسلم قلت زكاة الفطر لورين وكل ما فرضه رسول الله فهو مما فرضه الله gbogbo tí anagba sọlá alùsọlá tó bá ti rọrùn àyàn òun náà ti wá abẹ ńsọlọ wọn bá ti ní kíni tó ti rọrùn àyàn torí mọnyọkẹ ẹrọsọlá ọkọlọpọ àlọ ẹnikẹni tó bá tẹlẹ ìdánilẹ sọlọ alùsọlá ó ti tẹ̀lé ti ọlọ́run ọba ẹlẹ́dàá wa. àwọn kìí ti sọ pé nígbà tí òtún jẹ́ pé náà alukur'an ló ti wá kò sí ní sáàbùsì àwọn kìí sọ bẹ́ẹ̀. kí ló nítorí àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó wá nínú musnad imam Ahmad wọn àbí sọ pé ala inni utitu al-Qur'ana wa mithlahu ma'a ẹsẹ̀ tiẹ̀ bọ̀ ọlọ́run fún mi náà Qur'an ó sì tún fi irú rẹ̀ pẹ̀lú rẹ̀ fún mi ọlọ́run fún mi lálùkùrán ó sì tún fi irú rẹ̀ pẹ̀lú rẹ̀ fún mi èwo ni wàá alùkùrán sunna anabi muhammed sallallahu alayhi wa sallam báwo ló ti fẹ́ sọ pé ìjọba wa nínú sunna kọ̀ọ̀kan kò sí nítorí ọbẹ̀ ti ṣe nígbà tó lọ́wọ́ bá ti sọ fún ẹ nínú alùkùrán pé wọ́n máa atakum ar-rasul fakhudhuhu wa ma nahakum anhu fantahu gbogbo dáná bí sọ̀rọ̀ bá àti ọ̀nà bá mú wa fún yín ẹ̀tẹ́ ọgbà nítorí bá ti kọ̀ fún yín ẹ̀ka tì tó ajá ike kò gba alukurani gbọ́ gbogbo ẹni tó bá pa súnà tì kò lè sọ pé di alukurani mu nígbà tó sọ súnà nù torí pé alukurani tó di mú yẹn tó bá kó di mú lòdòdò inú rẹ̀ náà ló ti di kọ́ran yẹn ní kásìkì ni àtẹ̀lé ta nàgbà Muhammad sallallahu alaihi wa sallam kí wọ́n lò sí wọn níta lọ sí sọlọ lọ́wọ́ àti náà sí lọ́rùn àyàfi ká máa yọ ní sọ̀tẹ́ tó fẹ́tọ̀ náà ní fáà wọ́n fáàrù arba'atu arba'atu amdani bi muddi nabi sallallahu alayhi wa sallam níta ń pè ní fáà mudu mẹ́rin sọ́jà mudu anabi muhammad sallallahu alayhi wa sallam àti dìmọ̀ kan wọn náà lè ọwọ́ méjèèjì ọwọ́ tí o tóbi tí o sì jù táà fún pọ̀ táà Ada tẹ̀ ada àdá wọlmọdù àdá wọlmọdù àwọn méjèèjì níta bá dà sínú rẹ̀ lásìkò táwọn méjèèjì ọ̀jọ́wọ́ tó kéré jù tí ó sì jọwọ́ tó tóbi jù tí ó sì jẹ́ níta fún pọ̀ tí ó sì jẹ́ níta yà jù tó ilé ẹ̀ ni wọ́n ń ní mọ́tò irú rẹ̀ mẹ́rin láàmú wa yọ fún yàn kọ̀ọ̀kan jẹjẹ mà ikú ètò àníkà ayọ̀ yìí mẹ́rin náà ni kò bá jẹ fọmọdé mẹ́rin náà ni kò bá jẹ fàgbàlagbà mẹ́rin náà ni ìyẹn ni pé mọ́tò mẹ́rin náà ni kò bá jẹ fọkùnrin mọ́tò mẹ́rin náà ni kò bá sì jẹ fọmọdé kí wọn á ní nǹkan tí a máa yọ ní mọ́tò mẹ́rin náà kí ni nǹkan tá a yọ ní zakat tí ó jẹ múdù mẹ́rin tí wọ́n wí ọ̀ọ́n min tamrin múdù mẹ́rin lẹ́bínú múdù mẹ́rin lẹ́bínú ọ̀ọ́n min sha'ir tàbí múdù mẹ́rin sha'ir ọ̀ọ́n min sha'ir ó fi hàn yín pé èyí tó bá wù ọ́ kò bá jẹ pé lẹ́bínú ló yọ kò bá jẹ pé ṣàìrì ló yọ eléyìí alẹ́ tàkìyìr lá alẹ́ tẹ̀rẹ̀tì èyí tó bá wù ọ́ tó bá ti yọ nínú àwọn kẹsàn-án dárúkọ yóò ti ṣe kìí ṣe kí wọ́n sọ pé tó o bá ti ní dẹ́bí nù o ìgbà náà ló tó lọ sí ìdí nǹkan mi. wọ́n dárúkọ méjì ń bí kò túmọ̀ sí pé nǹkan méjì ń péré la ti lè yọ nítorí pé tí nǹkan bá fẹ̀ tó bá gbòòrò tó bá dárúkọ kan àbí méjì nínú rẹ̀ kò túmọ̀ sí wọn lé méjì ẹ̀ mo rò pé yé wa bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àsọ tí nǹkan bá kárí ńtọ́pọ̀ tó bá dárúkọ méjì nínú nǹkan àbẹ́yọkan nínú nǹkan kò túmọ̀ sí pé wọ́n ti lé méjì tó fẹ̀ yín sórí méjì àbẹ́yọkan yìí wọ́n kàn fi ṣàpèjúwe lásán èèyàn ní kéèyàn lè yọ dẹ́bí nù mọ́dù mẹ́rin èèyàn lè yọ àṣẹ mọ́tò mẹ́rin nǹkan kan bẹ tó padẹ́ bínú àti ṣẹ̀rìrì pọ̀ kíni. Nàám. Wọ́n ní oúnjẹ wóró ẹni méjèèjì rárá o. ẹni dàbínú. Oúnjẹ wóró ẹni ṣẹ̀rìrì wọ́n Nǹkan tọ́ ẹ̀yin náà bọ̀ sí nǹkan mi dà oúnjẹ ni méjèèjì bẹ́ẹ̀ ìtọ́jú àlọ́dọ̀ wa oúnjẹ ni méjèèjì tún àpò kankan ẹlẹ́kẹta náà onígbé yẹn àti yẹn ọjọ́ oúnjẹ kan tó kọ́mọ̀ lọ́dọ̀ tiwọn. ọdún oúnjẹ tó kọ́mọ̀ lọ́dọ̀ tiwọn àbí òye wa ha lónìí báyìí. ọmọ ike àtẹmùrú tó ń jẹ ní lọ́dọ̀ tiwa dípò pàṣẹ kọ́kọ́ mọ̀ ẹsẹ̀ rí tó ń jẹ ní dípò pàṣẹ kọ́kọ́ mọ̀ yẹn ni pé nǹkan tí wọ́n wò nínú nǹkan tá a yọ ní zakatul fitr òun náà ní tó ń ó sì jọ oúnjẹ tó ṣe kíni tó kọ́ mọ́. على العبد والحر pé a máa yọ fún ẹrú lọ́jọ́ ọ̀ràn yà lórí ẹrú bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀ràn yà lórí ọmọlúwàbí. wọ́dẹ́kẹ́rì wọ́lúńtà pé bó ti ṣe jọ́ràn yà lórí akọ bẹ́ẹ̀ lọ́jọ́ yà lórí abo. والصغير والكبير والسجنة لولي أمدي بل سجنة لولي أقبل من المسلمين ثم بعد مسلم eléyìí ń tọ́ka sí wípé ìjọ ọ̀ràn yẹn zakatul fitr ọ̀kárí gbogbo mùsùlùmí ni kò sì ní í ṣe pẹ̀lú mọ́lówó kò ní í ṣe pẹ̀lú pé kéèyàn bá tó lówó lèèyàn yọ nítorí pé ẹrú àti ọmọlúwàbí ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbàlagbà ó ń túmọ̀ sí pé kò sí mùsùlùmí tí kò jọ́ràn yàn lórí rẹ̀ àbí ló tún kù tí wọ́n ti sọ nìsín alẹ́ yẹn míì tí wọ́n tún ti sọ nítorí wọ́n bá sọ pé gíga àti kúkúrú mo pé yẹ wa. sọmọ pé nukọjọ kọjọ ọmọdé àtàgbàlagbà sísanra àti tínrín ọmọdé ọmọdé àti àgbàlagbà kò sẹ́ni ẹni tí wọn ti sọ. eléyìí túmọ̀ sí pé zakatul fitr واجبة على المسلمين جميعا ولا تتعلق بالمال ولا تتعلق بالغنى kò ní í ṣe pẹ̀lú pé ọlọ́rọ̀ ni ọ olówó ni ọ lẹ́ẹ̀kìn ọwọ́ kó ti dé mùsùlùmí yẹn ó ti sọ zakatul fitr dọ̀ràn yẹn lórí rẹ̀ ok tó máa jẹ́ pé jíjẹ́ mùsùlùmí ńlọ́sọ̀ di ọ̀ràn yẹn lórí mi kò sì ní í ṣe pẹ̀lú owó bó lẹ ṣe mọ̀ yín pé kò ní í ṣe pẹ̀lú owó ibi tá a ti mọ̀ pé kò ní í ṣe pẹ̀lú owó ni kí wọ́n lọ́jọ́ ọ̀ràn yẹn lórí ẹrú àti ọmọlúwàbí ìgbà táwa sì mọ̀ ẹ́ pé ọmọlúwàbí lówó ó lè dówó ní ó sì lè dówó ná ṣùgbọ́n ẹrú ńkọ́ kò lówó àti pé pàpà gan owó lòún gan-an ọmọọ̀sẹ̀dì sọ́tò náà ni wọ́n sì lọ́dọ̀ọ́ràn yà lórí rẹ̀ eléyìí fi hàn yín pé kò ní í ṣe pẹ̀lú mo lówó. bákan náà ìgbà tó ń sọ pé ọmọdé àti àgbàlagbà ọmọdé lè dówó ní ṣùgbọ́n kò gbọdọ̀ dówó náà láì gbà yọ̀ǹda ó sì lọ́jọ́ ràn yàn lórí rẹ̀ ó túmọ̀ sí pé kò ní í ṣe pẹ̀lú pé mo lówó mo sì lè dáná ṣùgbọ́n ní í ṣe pẹ̀lú jíjẹ́ mùsùlùmí ni tẹ̀lé yà fi hàn wá ó ti ṣe jẹ́ pé zakatul fitr ọlọ́kàrí gbogbo wa o ọlọ́kàrí obìnrin ó ti kárí ọkùnrin obìnrin lè jẹ́ ọmọ obìnrin lè jẹ́ yàwó obìnrin lè jẹ́ yà obìnrin lè jẹ́ àbúrò obìnrin sì lè jẹ́ ẹ̀gbọ́n ó lè jẹ́ àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àbúrò ya ẹ̀gbọ́n ya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni wọ́n yọ kíni zaki atolotolo padà ẹrú ọ̀dọ́wọ́ a sì ní zakato fitr kò ní sí pẹ̀lú mọ́tòwó ní bóun ni ó ti wá yọ wọn bá yọ ni ẹni tó dọ́ràn àyàn lórí rẹ̀ pé kọ́ bọ́ ẹrú òní ọ̀bẹ rú yọ zakato fitr. ìyẹn ni pé ọwọ́ abẹ́ owó dọ́dọ́ràn àyàn lórí rẹ̀ pé kọ́ ọmọ análẹ̀ lórí tẹ́lẹ̀ náà. a nídìí nídìí láti wá lóṣẹ̀ kọ́ láti tuntun wípé ẹ̀yin lẹ́bàá yọ ẹ̀yin lẹ́bàá hà ní nítorí wípé ẹ̀sẹ̀bi ọ̀húnlẹ̀ yóò rọ́dùn bí kọ́tùn. eléyìí ń tẹ̀lé ìdájọ́ owó tó ti ń nálé lórí tẹ́lẹ̀ náà ní kòbùkátà kájẹnú yà. tó tó bá jẹ́ kóbìnrin ní ńkọ́ ìyàwó ni ó sì dówó tiẹ̀ ní ọkọ ní ọba yọ ọlọ́wọ́ bò yín láti rí ẹ̀yin lẹ́ẹ̀bà yọ nítorí wípé ó ń tẹ̀lé owó tẹ̀sí ńlá lé lórí tẹ́lẹ̀ náà tó ti kó lówó pé bọ́kọ náà lọ́nà ní kó máa náwó lé àwò rẹ̀ lórí bẹ́ẹ̀ náà ní zakatul fitr ọkọ wa lówó tó fi lè yọ ó ní oṣù ìyàwó sì lówó kò burúkọ bẹ ìyàwó kíkọ yà ó lówó kó wọn fi yọ ńgbọ bá yà wọn máa sanwó yẹn fún kò sí tó burú mbẹ. àmọ́ ńgbà tẹ́mi ò sí ní dájẹ́ pé wọ́n lọ́ọ́ bá wa yọ kò sí ti ń jẹ bẹ̀. bẹ́ẹ̀ káró sọ mẹ́tì káró ti máa sọ ìdí ọ̀tá máa ti gbé wọ́wọ́ òwe yorùbá nù kò ní tùmọ̀ ń bí. ọkọ náà lọ́lọ́run bá ní kọ́ yọ òun náà lọ́gbọ́dọ̀ ṣe kí ni òun lọ́gbọ́dọ̀ yọ àti ìkòtò ọwà ìkòtò ọ̀gá ni tó o mójútó tó kòtò rẹ tó fẹ́ di ẹ̀rí mọ́tì ọ̀rẹ́ ìkéyèsí báyìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nínú ìfowópamọ́ tó kòtò wọn ti fúlá. tẹ̀lé tó bọ́lá ń ṣe ṣe súnà ilé ayé oníke tí èèyàn bá ń ṣe tọ́lọ̀ àyàn láti èèyàn máa rí bíbọ̀ àti ìgbà ìyàwó lé ọ̀má lé ọ̀ńtọ́jú wọn ọ̀nálé wọn lórí lójú wọn bó ti lágbára máa òsì tàbí ṣùgbọ́n pé ọwọ́ rẹ̀ ò ní gbogbo jọ. oníyàwó ní ọ̀dọ́mọlé ọ̀daràn dára wọn ìtọ́kọ̀ pẹ̀lú wọn wọ́n fún wọn yìí kọ̀ọ̀kan kẹ́ẹ́dì ti àwọn bàbá òkú. ìyá ní ní orí lagi ìyá ní orí rẹ ìyá ní ti wàhálà ńlọ́mọbọ́ máa ń ṣe ń jẹun ńlọ́mọbọ́ máa ń ṣe ń sanwó léwu ńlọ́mọbọ́ máa ń ṣe ń dẹ́rù sọ́run àwọn bàbá àwọn pẹ̀lú ọmọ ìjókòó tí wọn láti bá ń dáka tó fún àwọn ọmọ bàbá bá ń dáka mi torí ẹ téèyàn bá ti jẹ́ pé òun bá jọkọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kíkọ́ bá ìyàwó rẹ̀ yọ zakato fífọ́ náà bùkátà láti pa láti fífọ́ nítorí ẹ̀tẹ́ mi ò lẹ́ yóò fọ̀rọ̀ lórí ọkùnrin nígbà tó ṣe pé bíbọ́ ìyàwó ọ̀ràn yẹn yíyọ zakato sotiri níyàwó náà ọ̀ràn ẹ̀ tó bùkátà kájọ tẹ̀ sọ fún mi bí báyìí. àwọn ọmọdé the same thing ọmọdé ní sèyí lọ́ba lówó ní lọ́ba lówó ní wọ́n lè yọ nínú owó rẹ̀ fún tí ọba lówó ní sọ́ẹ́gbẹ́ nìkan ní ń bọ̀ ẹni tí ń bọ̀ yẹn náà ní ọba yọ ó dówó ní síbẹ̀síbẹ̀ nìkan ní ń bọ̀ ẹni tí ń bọ̀ yẹn náà ní ọba yọ eléyìí jẹ́ sí àwọn ọmọdé mina mùsùlùmí ó túmọ̀ sí pé ẹni tí kéde mùsùlùmí tó bá yọ zakato fitiri ọkàn náwó dànù lásán ni ọkàn náwó dànù lásán ni ó ní kílẹ̀ máa ń ṣe ìṣẹ̀ bá parí àwẹ̀ yẹn àná àmọ̀ yọ zakato fitiri olóòwò náà fẹ́ zakato fitiri zakato fitiri kọ àbí zakato kasar kọ̀rọ̀kọ̀ yẹ wa torí pé òun ń bolo ti fọ́ ọmọ kọ̀ọ̀kọ̀ ọmọ kọ̀ọ̀kọ̀ ọmọ bá akálà wà jẹ́rìbà ní wọn á lọ fẹ́ zakatul fitr fitr báwo. mina mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ansọ́ọ̀fù mùsùlùmí wọn gbọ́dọ̀ jẹ́ ansọ́ọ̀fù mùsùlùmí àwọn àbọ̀ mùsùlùmí àwọn àbọ̀ mùsùlùmí alladhina la ya'buduna Allah illa fi Ramadan wọ́n yẹ sinú àbísí rọmọdán bá dé ẹsẹ̀ kí ni a fẹ́ fi ṣe rọmọdán lọ tán ó ká nílẹ̀ ó ló di rọmọdán mi láti ní garanti so irú àwọn eléyìí ń bá wí àwọn eléyìí àti ìdànù lásán ni wọ́n ń kò sí kankan tó lọ́n bẹ̀rẹ̀ sí. وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة حديث يسوع صلى الله عليه وسلم ما يزكاة الفطر wọ́n ní ká yọ tó àbí ká tó lọ sí àlàyé ká tó lọ sí àlàyé ìgbà náà láti yọ nítorí pé gbogbo ẹni tó bá yọ ní ìgbà yìí zakatul fitr lọ yọ ẹni tó bá filẹ̀ sílé rẹ̀ sàrà àlàsàn ló tó sàrà àlàsàn ló tó àdìsí tuntun fi hàn sí ọjọ́ ọdún kankan lọ́jọ́ rẹ̀ ọjọ́ ọdún gangan lọ́jọ́ náà yẹn àbí ẹnìkan sọ pé ìgbà tó tún kọ̀la àti lọ sí ìdùn ni mo fi yọ tí ẹ máa lọ ìdì lọ́dún kọ̀la tẹ́lẹ̀ náà tó ìgbà tó tún kọ̀tún la ọ̀sọ̀ pé ńgbà tí àti lọ ìdè mo ti yọ kọjọra wọn. kọ́bílà kòró jẹ ndáàsì ilẹ̀ sọ́nẹ́ ìyẹn ni ti káwọn èèyàn tó lọ sí sọ̀dá làáyé lọ́jọ́ ọdún. tẹ̀lé ìfihàn pé wọ́pù òjò fi zakat al-fitr yawm al ọ̀sọ̀bá sọ pé yawm al kí yawm al yóò tó dé laylatul eid ti síwájú laylatul eid ti síwájú. òun ni عند غروب الشمس عند غروب الشمس في آخر يوم من رمضان lọ́nù bá ti wà lọ́jọ́ parí nínú Ramadan òru ọdún ti wọlé ẹ̀yìn àbáyọ zakato pétérì ńgbà náà ó ti yọ torí pé wọ́n sì lò ojú ti bẹ̀rẹ̀ láti gbà yìí àkókò ọ̀ràn yẹn ti bẹ̀rẹ̀ tóun bá ti wọ̀ lọ́dún kọ̀la tòtí ẹ̀yìn àbáyọ lálẹ́ yìí o ti yọ zakato tètè ìyẹn tó máa ti sọ pé wọn rọṣù ọdún bẹ́ẹ̀ lọ́la àbí kìí ṣe pé wọn rọṣù àti gbà ìwé ti pọ́ gbọ̀n ńgbà tá a rọṣù àjẹ́ ike tóun bá ti wọ̀ níjọ́ sí àwẹ̀ ká yẹn àtìkọ́ àti yọ zakato tètè ti bẹ̀rẹ̀ eléyìí jẹ́ ló ti jẹ́ alimami Bukhari àti Muslim ló gba àdéhùn wa ìjọba tí wọn àdéhùn yìí ẹsẹ̀ àmì sí nǹkan méjì mẹ́ẹ̀ wọ́n dárúkọ tamur wọ́n sì tún dárúkọ ṣẹ́yìn àdìsí tó tẹ̀lé léyìí ibnu adi ọ̀kan nínú àwọn olùmọ̀ọ́ni nípa hadith ó ní tírà kan tó tóbi gidigidigidi wọn pe tírà yẹn ní alukamilu fi du'afa alukamilu fi du'afa tírà yẹn yóò máa dárúkọ pé lágbájá tẹ́ ẹ bá ti lè rí nínú àwọn tó gba àdìsí wa ọ̀lẹ àdìsí yẹn ní lálàáfíà tẹ́ bá ti rí dáàmẹ́dùn nínú àwọn tó bá gba àdìsí wa ọlẹ àdìsí rẹ òní jẹ ètò lálàjà àkóbá ló ń jẹ ìjọba ti rí inú gbogbo àdìsí yóò kóbá fífẹsẹ̀ nílẹ̀ àdìsí yẹn sẹ́mi àwọn sọ pé ibùnà àdì ọkọ̀ àdìsí wa gáàlì náà ibi tó ti gbà á náà ní tíra alùkàmílù fi dùn àga tíra tó kó jọ nípa àwọn ẹni tó lẹ̀. <laughs> àdéhùn tó bá wá wọn bá lọ gbà wá bẹ bóun ló sọ àti sọ yìí náà ni ó ti jẹ bàá yìí sọ náà ni ó ti jẹ mo rò pé yé wa náà Ibn Atiyyi rahimahullah wọn gba ìgbà wá kàn jáde àti ad-Daraqutni al-Imam ad-Daraqutni wọn náà ní tíra sáńpé ní sunan ad-Daraqutni bó ti ṣe jẹ́ olùmọ̀ ńlá gidigidigidi nípa hadith ṣùgbọ́n nínú nínú súnànù rẹ̀ àwọn àdìsí pọ̀ ń bẹ́ẹ̀ tó ti pé wọn lẹ̀ pọ̀ ń bẹ́ẹ̀ tó ti pé wọn lẹ̀ torí ẹ̀ àti rẹ̀ ní tó ti sẹ́fún ọmọ India kan ó ti sẹ́fún tó ra yẹn gidigidi gbogbo àdìsí kọ̀ọ̀kan tó bá ti mú wá mẹ́ yọ yíyẹ wo fínífínífínífíní yóò fi yé wa báwo ni ipò wo la gbé sí sísọ yẹn ni àbí báyìí àbí hasan. ọ̀ ẹ̀mí náà àti àti àdárọ̀ kò ní wọ́n gba ìgbà wáyé wa gbọ̀nà tó lẹ ẹ̀sìn ti mà pé fún àdí tẹ́lẹ̀ náà tó bá ti kú tó máa lò lọ́gbọ̀rọ̀ wa níbo ló ti gbà á tẹ́lẹ̀ náà alkamil ti dùn àṣà wọ́n á ní wọ́n sọ ikú ànábì ní ọgùnú ohun àti ọwọ́ fífi hàdà yọ̀hún ẹ rọ̀ wọ́n àwọn aláìní lọ́rọ̀ lọ́jọ́ ọdún ìnà a máa lọ a máa bọ̀. láti wá ní káàjẹ lọ́jọ́ yìí ẹ̀rọ wọn lọ́rọ̀ dènà sí à ń lọ à ń bọ̀ wá ní káàjẹ lọ́jọ́ ọdún ó túmọ̀ sí pé ẹ̀ràn wọn lọ́wọ́ ẹ̀mẹ́jọ tún jẹ́ pé wọ́n máa ṣe gárárá ń bà ká títì nípa àwọn ń wá táwọn ọ̀jẹ̀ wọn rí bi wọ́n wá bí lónìí sáà fi máa lọ máa bọ̀ máa wá nítorí pé tó bá yẹ pé lọ́jọ́ ọdún òun náà láàárọ̀ ọba tó lọ ru béèlì gbàǹjo tí ń rù àbí lọ́jọ́ ọdún lè yóò tún lọ ru àpò ẹ̀wà tí ń rù ọjọ́ ọdún lè yóò tún lọ sọ símẹ́ǹtì kalẹ̀ ẹnu tirẹ́là ní sẹ́ máa ń sọ mùsùlùmí sì ni kí ni ìyàtọ̀ ọjọ́ ọdún àtọ́jọ́ tí ìsọjọ́ ọdún òní à ìdí tó ń fi lọ síṣẹ́ yẹn oníkóhùn lóúnjẹ tó wọ́n jẹ lé so ẹ̀rọ wọn lọ́rọ̀ dènà sáti máa lọ máa bọ̀ wá ní tí wọ́n jẹ lọ́jọ́ yìí ìtumọ̀ rẹ̀ dáa ṣùgbọ́n náà tó gbà wá ńkọ́ kò fẹsẹ̀ nílò eléyìí náà máa ń sọ ibi ma'nahu sahih wa sanaduhu da'if ìtumọ̀ rẹ̀ dáa ṣùgbọ́n náà tó gbà wá ńkọ́ ọ̀lẹ̀ torí ẹ̀ wọ́n gbọ́dọ̀ sọ pé ànábì sọ ọ́ wọ́n kàn máa sọ̀rọ̀ lọ ni pé nínú àǹfààní tó tún wà fún zakatul wọn lè bàjẹ́ kí wọ́n rọ̀ wọ́n lọ́rọ̀ kúrò níbi kíni a máa lọ a máa bọ̀ wá ń dá jẹ lọ́jọ́ náà òní sọ fáwọn abilọ sọ bẹ́ẹ̀ o ẹ̀sìn tó wá sọ pé ẹ̀ẹ́dẹ́ bá nàbí ti sọ mo ló ti sọ so ètò ọlọ́sọyún ọwọ́ nínú hadithun bàyì tó tó bá ti jẹ́ bàyì kò yẹ ká máa mú wa ilé ìjẹun ti jẹ títúmọ̀ rẹ̀ bá dá tọ́nà tó gbà wá tí ò bá fẹsẹ̀ rinlẹ̀ àwọn sọ lọ́rọ̀ àbí òye wa ọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọgbọ́n òní sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n gbà alátọ́dọ̀ anabi muhammed sallallahu alaihi wa sallam. ìgbọ́n mi wá láti ọ̀dọ̀ abu sa'id al-khudri eléyìí àǹfààní tuntun wà nínú ètò síwájú yìí ni pé wọ́n fi hàn wá nínú rẹ̀ tó ń ti pọ̀ lẹ àwọn ta ni wọ́n máa fún ní zakat tuntun sẹ́wọ̀n kan sọ pé gbogbo mùsùlùmí ní ọ̀yọ́ táwa ni wọ́n kù àwọn aláìní táwọn náà jẹ́ mùsùlùmí ẹni tẹ́ fún gbọ́dọ̀ jẹ́ aláìní torí pé tó bá fi tètè mú kẹ̀kẹ́ tó bá pe ń zakat nínú Islam tó bá fi lè ni, tó ní o ti fún the wrong person ọkàn yọ bí aláìyọ ni ọ̀dàwó ni nísìnyí olówó ni ọ wọn tó wá kó zakat wá wọn pè ọba gbà ọ̀dà àpò eléyìí wọn ò sí ìyọ zakatu ètò ọ̀fọ̀ ọ̀hún iye owó tán kó fún ọ wọn tún yọ ọrú rẹ ní gbígbà tí yẹn sọ owó nù torí rẹ ní tó bá ti ní kò gbọdọ̀ tẹ́wọ́ gba àtìsàkíà tó o túmọ̀ sí pé táyà ní táwọn kò ní zakatu fẹ́tọ́ òun náà ní alifakir èyí ṣe bí zakatu tí a ti sàlàyé rẹ̀ síwájú kọ́lọ́n wa ni kò yọ fáwọn èèyàn oríṣi mẹ́jọ eléyìí al-fuqara wal-masakin bẹ́ẹ̀ àwọn aláìní nìkan àwọn aláyọ zakat yẹn fún zakatul fitr lakin bí sọ kọjá pé aláìní yẹn náà jẹ́ mùsùlùmí ebi ń pa mùsùlùmí ebi ń pa káfíìrì lálẹ́ ìfún lóúnjẹ mùsùlùmí lẹ́sùn lóúnjẹ ebi ọ̀pá mùsùlùmí aláìní ebi sì ń pa káfíìrì aláìní lálẹ́ ìfún lọ́ọ̀lọ́ yọ zakat mọ̀ mùsùlùmí náà lẹ́sìn pọfẹsà kéde àmì ẹ tó bá kpọrọ zakat là ń sọ ebi ọba àpá káfíìrì mùsùlùmí lẹ́sìn tó eléyìí túmọ̀ sí pé ẹni tá a máa fún nítorí pé àwọn ni ẹni tí ọjọ́ yẹn kàn àbí òye wa ọjọ́ ọdún tiwa bóòlù ti kàn káfíìrì kọ̀ọ̀kan wọn rárá ni kọ̀ọ̀kan wọn rárá ni ẹ̀rí tí kálukú wọn ètò burú jù náà aṣọ ni ọwọ́ ìjọ náà sódà kẹ́nìkan ọmọ bá a rí kó lérò pé mùsùlùmí ni òun náà ń sọdún ẹgbẹ́ ẹ̀kọ́ ni so nítorí ìdè eléyìí bí bá ti máa lọ sọ tẹ́lẹ̀ ó lè máa mà jókòó lé aṣọ tó ti lọ kó rún dáadáa kó jẹ́ pé nígbà tí ọba wọ̀ jáde ẹnì kan òfin ní ìsìnmú ó lè wọ ẹ̀wù tọ́jọ́ sí. ìtì máa tẹ ọrùn tẹ́tì rẹ̀ wálẹ̀ dáadáa nọ́málì yọ wá gbé lọ sọ́rùn sódà tẹ́lẹ̀ sọ pé léyìí ò sínú àwọn ń sọdún so àwọn mùsùlùmí lọ́jọ́ yẹn kàn ìdí inú tó fi jẹ́ pé àwọn ẹlẹgbẹ́ rọ̀ níbi àwọn wa ń dájẹ́ lọ́jọ́ yìí eléyìí láǹfààní tá a lè rí nínú ọ̀rọ̀ yìí tó ń ti àwọn mi wà Abu Sa'id al-Khudri radiyallahu anhu qala kunna fi zamani ní ìgbà ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn dání kúnnà yẹn àwọn sahaba àwa àwa yẹn ni kó àwa dání àwa sahaba àá máa yọ zakatul fitr nígbà ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam tọ́ọ̀cán min ta'am mudu kan alikama tí wọ́n ti sọ tọ́ọ̀cán alikama ni wọ́n gbà lérò nínú sẹríà a máa ń yọ múdù kan alikama síbẹ̀ máa alikama ọ̀nà lè wí awùsọ̀ ànìmẹ̀ntẹ́mùrù tàbí múdù mẹ́rin múdù mẹ́rin alikama tàbí múdù mẹ́rin dàbínù awùsọ̀ ànìmẹ̀ntẹ́mùrù tàbí múdù mẹ́rin ṣẹ̀rí awùsọ̀ ànìmẹ̀ntẹ́mùrù tàbí múdù mẹ́rin zẹbí muttafaqun alayhi al-Bukhari àti Muslim ló gbà wá. láti pé Abu Sa'id ó ti fi nǹkan méjì kún fún wa báyìí yàtọ̀ sí ta ti ní síwájú anikini tẹ́lẹ̀ samur àti Sa'id òun wá bá wa fi kíni kún nísìn wàhán àti zẹbí ẹjẹ pé a ti rí oúnjẹ oríṣi mẹ́rin ní gbogbo ẹ̀ náà bóun ṣe wí àti bí Ibn Umar ti sọ tiẹ̀ kò síyàtọ̀ láàrin méjèèjì nípa pé èyí tó bá wù ọ́ lọ́yọ̀ kò sí kan nínú àdìsí méjèèjì ní sọ́sọ pé eléyìí la ní kọ́ yọ tó ọ̀bá tó rí lótò yọ eléyìí kò sí sọ́sọ bẹ́ẹ̀. ó túmọ̀ sí pé èyí tágbára rẹ bá ká dàbínù ni ṣàìrì ni àbí zẹbíbi ni àbí bóòrù ni eléyìí tó sọ àrùn èyí tágbára rẹ bá ká ń tó bá ti yọ òtún parí. muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá tí ọba wa jẹ́ ikú mútu méjì bẹ̀bí nù lè yàn rí pẹ̀lú mútu méjì ṣàì sọ́tọ̀ wọ́n sọ ká yọ̀ ọ́ zakato sọ́tọ̀ ìgbà tó ń sọ pé mẹ́rin mẹ́rin mẹ́rin wàá sì rí méjì méjì sọ́tọ̀ oúnjẹ oríṣi mẹ́rin la rí múdù kọ̀ọ̀kan múdù kọ̀ọ̀kan ó pé mẹ́rin sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọtọ kò sí wàhálà lọ. nínú ẹgbà wa mi ọ̀pọ̀ àmìn ọ̀pẹ̀s ọ̀pẹ̀s òun náà ni milk tó jẹ́ yúgọ̀t ni wọ́n á sá tó gbẹ wọ́n á sá yúgọ̀t milk ọgbẹ ọwọ́n á di dàbí kulikuli tọ́ dàbí àkàrà Ògbómọ̀ṣọ́ yẹn so àwọn lárúbáwá máa ń kàn jẹ wọn máa kàn jẹ mílìkì yẹn tí wọn bá ta tó bá gbẹ wọn máa kàn jẹ wọn máa kàn jẹ tí wọn bá ti ń jẹ ẹnì wọn kékeré náà padà tún tú sí yóò tún tú sí mílìkì padà lẹ́nu rẹ̀ so lọ́dọ̀ tí wọ́n ń jẹ ni wọ́n máa rà tí wọ́n máa wọ́n pẹ̀lú múdù báyìí so a lè wọn múdù mẹ́rin tiẹ̀ náà ká fi yọ zakatul fitr sẹ́wọ̀n kẹ́ ń ṣe àjòjì lọ́dọ̀ ti ń kẹ́ ọ̀hún tó ń jẹ́ àlélẹ́ òròpọ̀ yìí torúkọ lómi àdémù ẹ̀bọ yó wọ́n á ní mílíkì kan wọ́n sa ọgbẹ́ tẹ́lẹ̀ wọn á ràn ṣùgbọ́n àwọn ń ti wọn oúnjẹ mi. ọ̀dà Abu Sa'id ó torí sí mélòó báyìí ní ìsìn ó ti pólísì máa ọ̀dà Abu Sa'id amma ana èmi o. فلا أزال أخرجه كما كنت أخرجه في زمن رسول الله صلى الله عليه وآله وسلم أمين تلميو gẹ́gẹ́ bí wọ́n ṣe ń yọ láyé ànábì ni màá máa yọ múdù mẹ́rin alkama tàbí múdù mẹ́rin ṣàì tàbí múdù mẹ́rin azẹbí tàbí múdù mẹ́rin bàbà tamuru àti sọbúrú ọ̀nà ni tọ́hán tàbí múdù mẹ́rin akẹ́tù akẹ́tù ní kíni mílíkì gbígbẹ ó ní bí mo ṣe ń yọ láyé anabi sọlá ṣọlá náà àwa náà ń kọ́ a ti gbọ́ pé ń sẹ́sìn láyé anabi àwọn dá àti ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ mi láyé anabi sọlá ṣọlá ebi bẹ́ẹ̀ làwọn fẹ́ sìn àbí ẹ̀kọ́ ni láti wá pọ̀ tó ní opportunity láti sẹ̀mí láyé anabi sọlá ṣọlá anabi wa kú tẹ́lẹ̀ wa yẹ ẹ̀sìn padà kí ni láàmú. Abu Sa'id ni bá ń ṣe ń yọ bí mo ṣe ń yọ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam náà ni mò ń yọ lẹ́yìn ikú anabi wa Muhammad sallallahu alaihi wasallam Abu Dawud ó ń tiẹ̀ wá gbà wá ó ní la ukhriju abadan illa ta'an wọ́n Abu Sa'id sọ pé tí ń yẹ múdù mẹ́rin náà ni màá yọ nítorí ọ̀rọ̀ yìí ni pé Muawiya ibn Abi Sufyan radiyallahu anhu nígbà tó jẹ́ khalifa ó wá madina lọ́jọ́ pàtó madina wọ́n sọ fún ara madina yìí pé èmi ń wò yí pé méjì alikama ó ti dídí múdù mẹ́rin dẹ́bìnú ó ti dídí múdù mẹ́rin ṣàyẹ̀ ó ti dídí múdù mẹ́rin zẹ̀bíì bóòlù àti alikama mani ẹni pé ó níye lórí ọwọ́n tó ń ta lè fowó múdù méjì rẹ̀ ra múdù mẹ́rin àwọn oúnjẹ yẹn torí ẹ̀ èmi ń wò wípé tá a bá ti yọ múdù méjì alikama ó ti ṣe déédéé múdù mẹ́rin àwọn oúnjẹ yòókù àwọn èèyàn ọ̀nà àbáyọ ń kálukú ń wá. ọ̀pọ̀lọpọ̀ bá ní máa ṣá máa ṣá nínú kálukú dùn wọ́n bá rọra bọ́ sí agbọ̀n pé wọ́n fi méjì méjì làwọn máa yọ. tẹ àwọn èèyàn máa ní kí wọ́n dàbí lọ́rùn yẹn. Muawiya tẹ òun kò kíyèsí pé àwọn èèyàn o ó ti pé so ń ṣe business but uh, gbogbo ọ̀nà tó ń gbà wúwo à ọ̀nà ọ̀nà dí so wọ́n á sọ fún àwọn fún un ní owó kan pẹ̀lú interest tó lóò so ẹ ẹ ẹ mà ṣe Islam ẹ ojú wọn náà mọ̀ sí ọ̀sọ̀ wọn náà mọ̀ sí ọ̀sọ̀ ìwọ̀n ẹni tí ọ̀dà ti lọ́rùn tó dà tó bá ti dọ̀gbìn náà kẹ́ ẹ̀ ọ̀sọ̀ pé wọ́n lọ́ọ̀ wọ́n mọ̀ pé kíní yọ̀ sọ bàbá yìí bàbá yìí olo olóníkèsè olóníkèsè wọ lọ èmi gbọ́ abúlé mi bẹ́ẹ̀ sí pọ̀lọpọ̀ yìí ṣé ìwọ náà wà gbọ́rùn rẹ̀ kalẹ̀ kẹ́nìkan dọ̀bẹ́ lé ẹ̀dùrí ẹ̀rọ jẹ́ pé òsibẹ́ nìkan ṣe lè sunkún béèrè kan pé dákun asunkún rojọ́ ilé nínú wọn máa bí tú rojọ́ ká gbọ́ dáadáa ṣé ìsìlámù gba ìsìlámù ọgbà. tẹ̀bí wọn náà máa fi ọ̀sọ̀ ah, ẹni tí wọ́n dà sí lọ́rùn wọn máa wà ìbẹ́ ìdáhùn béèrè ẹ̀sìn ó sọ̀rọ̀ gà Muawiya ọ̀ní ọdún méjì òṣèlérí náà nínú kálukú lọ kò sẹ́ni tó a ah, dáná bí ọgbà bóun ni ti wá lè ta ah, nígbà tó ẹ gbọ́nà àbáyọ ń bẹ Abu Sa'id àpò onírọ̀ wọ́n tún mẹ́rin láàyò ọláyé anabi sọlá àṣọlá oná láàmú ayọ́ ṣé ọgbọ́ lẹ́nu anabi sọlá àṣọlá pé méjì ṣe déédé mẹ́rin ní àlọ́ ó nínú èrò orí tèmi ni ah, ọba ṣe èrò orí tẹ̀ fọ́ọ̀mù. mo rò pé yé wa ah, nítorí pé ńgbà tí wọn bá lánàá ti sọ̀rọ̀ sọlá àdìsọ wọn á ní sàábì kan náà tó sọ̀rọ̀ ìtú ọ̀rọ̀ sàábì yẹn fi lè nítumọ̀ tá a fi lè wò ó oníkọ́mọ́sàkúta anabi

tán múrùkẹ́ ń kíyèsí wọ́n sọ pé múdù mẹ́rin ó tún dá wàhálà lẹ̀ ẹnìkan sọ pé méjì ẹnìkan ní mẹ́rin náà ni ẹ mọ̀ pé kò sí bó ti ṣe yẹ pé ká yọ lówó àbí òye wa sẹ́mu pé èyí tí wọ́n ń fà yìí náà ni pé ṣé múdù mẹ́rin náà àbí mélòó àbí méjì ṣùgbọ́n wọ́n sọ pé sówó ni àbí oúnjẹ eléyìí tẹ̀yìn dálẹ̀ báyìí nígbà àwọn lè máa fowó yọ náà because àwọn aláìní they are in need of money more than they are in need of food àbí ẹ̀kọ́ ni àbí sẹ́yìn sọ́kọ̀ mi gbogbo lẹ́tọ́ àárẹ̀ sẹ́yìn káwọn sọ̀hábà ni wọ́n kà mọ́ ó ti dórí sí oúnjẹ mélòó tán tà nìyí orí sí oúnjẹ márùn pẹ̀lú ẹ̀yìn tí wàá rí i pé kí wọ́n fún wa lówó gbogbo ògbà láti dọ́tọ́ lọ́n ti dálé ayé àwọn èèyàn fẹ́ràn owó ju oúnjẹ lọ àbẹ́yìn mọ́gbà kan tí èèyàn fẹ́ràn oúnjẹ ju owó lọ kò sí láti gbọ́ sọ̀lọ̀ ní ìdálẹ́ ayé yìí ẹni tẹ́bi ń pa tí wọ́n sọ pé tí o bá jẹ láàrin pẹ̀lú márùn sísìn yóò ẹnìkan wọn gbé tirẹ̀là kankan lẹ́yìn bẹ́ẹ̀ owó ló kún bẹ́ẹ̀ wá ní kálukú ọmọ wa gbà àmọ́ ẹ̀sùn ẹni tí wọ́n ní tí o bá jẹun láàrin pẹ̀lú márùn sísìn yóò kó tó kàn yóò tó five hours tí ó jẹ ní ọ̀lọ́ jẹ lẹ́nu àbí yóò tó wàláyé yóò tó níbi àkẹ́ni ṣe bí owó láti rájẹ yóò ah, ti gbàgbé pé tó ń bá lo five minutes ń bẹ̀ wọ́n kù wọ́n ti lẹ́yìn five hours ní ó tó kàn lọ́lọ́ tó ní. tó láti gbọ́dọ̀ lọ ti dálé ayé ìyẹn fẹ́ràn owó jò ń jẹ lọ. tètè bọ́lá ń sọ fún ọ̀sẹ̀ ìbú náà mẹ́lẹ̀ tó bẹ̀ ń jẹun. nígbà tó pẹ́ ti fẹ́ràn owó kọjá àbíká fún síbẹ̀síbẹ̀ ànábì ní kílẹ̀ yọ oúnjẹ náà. ara àdánwò tó wà nínú. No títẹ̀lé tọ́lọ́ títẹ̀lé tànà sallallahu alaihi wasallam wípé tó ṣe sùúrù tẹ̀lé bí wọ́n ṣe ní kọ́ tẹ̀lé àbọ̀ máa lu agbárí rọ́ ibi tó fi dá agbárí rọ́ mọ̀ kó ti yẹ yìí náà ọlọ́run pàṣẹ ànábi pàṣẹ wọ́n á ní náà we can we can also think like this kò ní dáa fún tíǹkì náà torí kó ti takò tọ́lọ́run takò ti dání ànábi Muhammad sallallahu alaihi wasallam padà sẹ́nìkan á sọ kẹ́ ẹ dákun tẹ́ bá ní oúnjẹ náà wọ́n sá gbọ́dọ̀ yọ èmi kọ́ ànábi náà lọ sọ ike ẹ ẹ má dẹkẹ gbé ráìsì fún yàn táwọn ráìsì yẹn fẹ́ pọ̀ tó tó dẹkẹ díjọ ọdún tí <laughs> tí yẹn tí yẹn máa bá máa bá máa ṣe ráìsì yẹn sẹ́mi pé ráìsì kò dẹ̀ sí sí fún rẹ̀ ó máa bùkátà ayọ̀ mo ní bẹ́ẹ̀ ni ó máa bùkátà ọbẹ̀ mo ní bẹ́ẹ̀ ni èyàn máa ra magi oníbẹ̀ ó ní atẹ́já tí ó fi ti kejì rẹ̀ ẹ dákun kó lè yẹ kẹ́lẹ̀ ti máa rówó lódà ìfẹ́ kí n sọ pé kò burú aláìní lò wọ́n ìfẹ́ kí n sọ pé kò burú ẹ̀yìn ìyẹn ti máa yọ lówó wọ́n ní oúnjẹ náà ni fún yẹn wọ́n dẹ̀ ti yọ ìrẹsì fún yẹn bíi mẹ́ẹ̀ẹ́dógún ogún múdù kí lè yẹn máa fi ní ẹ̀dùn tí ì bá sọ lọ́ọ̀ tó ní kí wọ́n yọ zakatul fitiri yìí náà fún yín bọ́lá ẹ̀sìn ríra ẹ̀sìn nǹkan. níjẹ̀ dáadáa ló pe fún yín ó ní kò sí ó ní orí ọlọ́run ọlọ́run gbé wá fún yín ẹ wá ń sọ fọlọ́run pé yóò wù mí sábà gbẹnu lọ. ẹ búra yìí ètò bá ti dédé tòmátò tẹ́ni tó bá ti dédé ẹja tẹ́ni tó ti dédé ẹ irú tẹ́ni magi tẹ́ni ẹ gbé lọ fáwọn ẹni tí ń ta nǹkan ẹ ti trade by barter ó ní tó bá tẹ̀ jẹ́ pé wọ́n gbà lọ́dún yẹn ta ló máa jáde lọ́jọ́ ọdún mo ní ọ̀dà ajẹ́pẹ́ bọ́lẹ́tì rẹ̀ jà lọ́jọ́ ọdún. ó ti múra rẹ̀ torí di eléyìí báyìí nítorí wọn bábá ní ká ṣe àlùfílẹ̀ o òun náà la gbọ́dọ̀ ṣe àwọn agbọ́dọ̀ sọ pé ẹ owó ní ká fún wọn ànífẹ́ nìkan kan ló wò tí mo ti láti bá ní ọ̀dà káwọn èèyàn máa mú iye báyìí wá ó ṣe déédéé tí wọ́n fi ra zakatu fún sábà tí àwọn àwùjọ arígbó ń jẹ náà ni wọ́n fi ra wọ́n sì gbé fáwọn aláìní ìsì kan fi ṣe business wípé one thousand ló lè ránjẹ yẹn àwọn àgbà one five àbí òye wa èsì kan fi ṣe business wọ́n sọ̀fẹ́ ṣe láti ràn àwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn bísì àwọn èèyàn lè má lọ ra oúnjẹ yẹn fún pé fáláìní àwọn sì lè bá wọn rà fún pé fáláìní jazaakumullahu khairan kò sí tó burú mẹ́rin àmọ́ fún wa gbowó lọ́dọ̀ àwọn èèyàn wọ́n ń gbówó fáwọn èèyàn kò sí tọ́jọ́ báyìí wàyí o oúnjẹ ni wọ́n ní ká yọ ọmọ rẹ̀ ti rírun àwọn oúnjẹ o wọ́n sọ sámù ṣàì zẹ̀bíb bọ́r àpè àwọn oúnjẹ oríṣi márùn-ún tí wọ́n fi táwọ̀ bẹ̀ mílò tọ́wọ̀ bẹ̀ nílò ẹni ló wà bẹ ẹ ké sara ẹ má fẹsẹ̀ ṣeré o àwọn kan fẹsẹ̀ ṣeré lórí rọ tòwọ́n sàbẹ̀ sọ ọ̀rọ̀ káwọn aláìmọ̀kan lè sọ hmm, hmm, wọ́lọ́ sọ̀rọ̀ sẹ́wọ̀n káwọn aláìmọ̀kan kí ni ọba tún aláìmọ̀kan òkúkàtà karonu torí pé ìsọkúsọ òkúkàtà karonu ìmọ̀ ló ń bùkátà karonu wọ́n torí ká má bàa máa fún àwọn èèyàn ní àgbàdo ojoojúmọ́ ká má bàa máa fún wọn rẹsì lójoojúmọ́ ẹ fún wọn mílíkì náà ẹ wọn bọ́ǹbìtà náà ok ẹ lẹ o bàbá àgbà ló dé tẹ́lẹ̀ yìí ní dáná ti sọ̀rọ̀ bá àdúgbò náà níta fún ọ ṣé bọ́ǹbìtà mílò mílò tó ń jẹ bọ́ǹbìtà tó jẹ tó jẹ ní àbí pàpàtì ìrọ̀lá nìkan tó bá sì pé lóúnjẹ òmu làárọ̀ òtún mu lọ́sàn òtún mu lálẹ́ bàtà ti múra bó ti máa tọ̀ ọ́ lé eléyìí ètò oúnjẹ kó lè ti fẹ́ wọ̀n gan kó lè ti fẹ́ wọ̀n mútu mẹ́rin eléyìí jẹ́ bó ti jẹ́ mbẹ́. tó ṣé bá wà wo àwọn oúnjẹ oṣù márùn tí wọ́n sọ yìí dámùrù tó bọ́lá ṣe dá lọ́wọ́ dámùrù ni ṣé bọ́lá ṣe dá lọ́wọ́ ọ̀nà tí ń gbà tó lọ́n da tó ń kọ́ jáde wọ́n jáde ń bẹ ní rúbọ́ wọ́n bẹ ní ẹ̀fọ́ ọ̀rọ̀ ìgbà tí wọ́n protest ẹ̀ nípa fífi sílẹ̀ lórí yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ bó ṣe rí nìkẹ́lẹ̀ ńgbà tó jáde ńgbẹ ńgbẹ ńgbẹ ńgbẹ ńgbẹ tí wọn kájọ tí wọn kájọ gbogbo iṣẹ́ rí o nígbà tí ẹ̀yin bá ń jẹun tẹ bá rà o tó ti gbẹ o ọgbẹ ni ọkàkò ni yọwọ akàkò lọ fún má kóró rẹ tó wà nù rẹ ìgbà tó bá gbẹ tó kàkò lọ fún má kóró rẹ tó wà nínú rẹ ni wọn ń pè ní dàmù ìgbà tí kò sí ìkàkò lọ fún má kóró tó wà nù rẹ orúkọ rẹ ń jẹ rútọ zẹbíì kì í ṣe bó ti kúrò ṣe dá níbẹ̀ rẹ̀ màdọ́nà tọ́nà ní kọ́ jáde lára di kọ́ jáde wọ́n ń pè ní ìnàb ìnàb gẹ́gẹ́ bí èso òye yìí yóò jẹ́ kí omi níbẹ̀ nù rẹ̀ ó sì wá ní kóró kékeré tó bá ti lè sọ yóò sì ti ọlẹ́nu ni ti gbogbo ẹ̀ tó rí i pé omi àti omi tó kì díẹ̀ tó máa jẹ́ bí ìgbà téèyàn jẹ ẹ̀ atúnú àkàrà tó ń pè ní àbísẹ̀kẹ́ àkàrà tó ń pè ní sẹ̀kẹ́ sẹ́yìn mẹ́sẹ̀kẹ́ àkàrà kan tó máa ń green ẹ̀ yóò dàbí bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ tó bẹ́ẹ̀ ni ṣe máa rí nígbà tó bá wà tutù tó máa wá fi sílẹ̀ tẹ́ bá ka tẹ́ bá ka kó lórí igi tẹ́ wá fi sílẹ̀ tẹ́ ń sa tẹ́ ń sa tẹ́ ń sa tẹ́ ń sa tẹ́ ń sa yóò wá kẹ gbogbo tinú rẹ̀ tó tutù tó tó mi tó àti tó kíun gbogbo yóò wá papọ̀ yóò wá dì pọ̀ yọ wá dà gẹ́gẹ́ bí ìgbà tí nǹkan yẹn ọgbẹ ọdà gẹ́gẹ́ bí ẹ wọ́n ti pè kúkúrú but yóò tún wá rọra lẹ̀ díẹ̀ yóò máa ṣe bí rọ́bà bí rọ́bà lẹ́nu yóò máa ṣe bí gọ́ọ̀m gọ́ọ̀m lẹ́nu báyìí tó o náà o ti wọ́n ti process ìkẹ́ náà. nǹkan lẹ́kẹ̀ẹ́ta àtẹ̀mù albóòlù ìyẹn alkọ́mà alkama bọ́lọ̀ ti dà lọ́wọ́ àṣẹ̀rí bọ́lọ̀ ti dà lọ́wọ́ ẹlẹ́kàrún àtàkùn milk ẹlẹ́kàrún ní yúgọ̀ kí la ni wọ́n ṣe sí wọ́n sọ àwọn òfìsẹ́ kí ni mo fi gbẹ ìgbà tó gbẹ ló di àpè ó tó di pọ́ gbẹ kì í ṣe àpè tì ní wọ́n ń pè wọ́n ń pè ní zẹbẹ́ẹ̀dì wọ́n pè ní kí ni zẹbẹ́ẹ̀dì àbí ká pè ní laban laban yàtọ̀ sí hadid ẹlẹ́gbẹ̀ẹ́ ní common milk dẹ́ta ti ti laban òun èsì common milk o yúgọ̀t ìná ń pè lábàndéjì lárúbáwá. tọ ìgbà tí ọgbẹ sánú di sọdà di kulikuli ìlórúkọ rẹ di kí ni àpò kí ni a fẹ́ fà yọ ọ́n bẹ̀. ṣé oúnjẹ tá a yọ fún zakato fẹ́tọ̀ wọ́n gbọ́dọ̀ tó oúnjẹ tó fẹ́tọ̀ lórí bọ́ọ̀lù ọ̀sẹ̀ dá tó jẹ́ pé processing kan wọnú ẹ̀ àbí ó lè jó oúnjẹ tó yẹ pé àti process nǹkan tí mo fẹ́ fà yọ. náà ó lè jó oúnjẹ tó náà ń dá bó ṣe dá ó sì lè jẹ́ pé oúnjẹ náà ti ṣégin ní láti process. ìdí tá a fi wádìí eléyìí ni pé agbọ́ ẹni tí ń sọ yìí pé ẹ́ gbogbo wọn yọ gàrí ní sàkádùn fífèrè wọn kẹtẹ àwọn ni ní because gàrí wọn process ẹni so ok àwọn ìlú àkàkà lẹ́yìn kọ́. ó ní tamuru wọn process ẹ mo rò pé yìí wa ó ní zabib wọn process ẹ ọ̀dà tá a bá gbà bẹ jẹ́ dẹ̀dẹ̀ mílíkì ń kọ́ kọ̀rọ̀ pé wa tó nítorí ti eléyìí báyìí eléyìí túmọ̀ sí pé ẹni tó bá yọ oúnjẹ tó wà bí ọlọ́run ti dàbí àgbàdo lọ́ka bàbà ìdérò sí ìrẹsì ọlọ́run bá gba lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá sì yọ oúnjẹ tó ti process gẹ́gẹ́ bí ẹni tó yọ ẹmọ́bìtà abẹ́ni tó yọ gàrí abẹ́ni tó yọ èlùbọ́ ọlọ́run gba lọ́dọ̀ tiẹ̀ náà kò sí wàhálà orí tó gbogbo wọ́n máa ń wà wọ́n máa ń wà bilhamdan pẹ̀lú mudu àbí òye wa bákan náà ó ti jẹ sáwà ní sáǹjẹ ní kíni sáǹjẹ ló ń jẹ pé à ń jẹ ló ń jẹ ó túmọ̀ sí pé mọ̀ ń jẹ ló ń jẹ ńlé mi àbí wọ́n ń jẹ ló ń jẹ láwùjọ tó mọ̀ wà náà láwùjọ tá wà wọ́n adé ó túmọ̀ sí pé ráìsì wọ́n ń jẹ lójoojúmọ́ ọ̀wà lọ́yọ̀ gàrí òtún ìjẹ́ sọ̀rọ̀. téèyàn alẹ́ wa mọ̀ nàám náà kéèyàn abúlù wọ wọn ìjẹ gàrí lè rẹ wọn awò ìwò lójúwò olùkọ́ wọn lè fura báyìí yẹn ni pé kìí sì tó wọ́n jù kìí sì tó dínwó jù eléyìí tó pé agbára àwọn kìí ṣe dandan kọjá pé tí wọn jẹ ẹbí rẹ àmọ́ kọjá jẹ pé ọwọn kò ní oṣù ẹnbẹlá ráì àti gàrí àti lápọn èwo ló ní oṣù. òun wà ní ló lẹ́bù gàrí wà ní mélòó tẹnu bá wà bí ráìsì kan wà tẹgbọn tàpó rẹ ní twenty thousand Price kan wà tẹnu tàpó díẹ̀ ní ten thousand ọ̀kan wà tẹnu seven thousand èwo lọ́wọ́ láàyè tó wà láàyè yẹn lórí torí tó bá yíyọ tó wọn jù yóò ní ọ̀la tó bá yíyọ tó dínwó jù ó ti kó nira báwọn aláìní. kọ́ ọmọ ìlú ìgbẹ́ńbẹ́ ni àbí ẹ̀kọ́ ẹ̀ ẹ̀ tó wà á kàdà. ilé ìjọba àwọn ابن عباس رضي الله عنهما من حديث فيه من فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ذلك سيدك الورى أرى ابن عمر رضي الله عنهما ike صلى الله عليه وسلم زكاة ó ti zakat òfin tóhùrọ́tẹ̀ ló sọ ẹni mi lọ́wọ́ yìí ìgbé yọ jẹ ti ọfọ aláwẹ̀ máa kúrò níbi àwọn àsọkúsọ tó ṣeéṣe kó ti fẹnu sọ nígbà tí ń gbà wọ gbogbo àwọn ẹni tó ti tu arọ gbogbo sọkúsọ tó ti sọ nínú àwẹ̀ zakato fẹtẹr Ọlọ́run ti tẹkẹ ni tó ti bọ fún un kò túmọ̀ sí kó múra sí o pé zakato fẹtẹr kúkú ń bọ̀ <laughs> wọ́n rọ́fà àtàwọn kẹtàkẹtà míì tó kó tó tó ṣe ṣe kó tó ṣe bó ti wo kú wo bá ó ti rìn kúrin ó ti gbọ́gbọ́ púpọ̀ ó ti rèrò kérò àbí òye wa ògbéni etí ọba àwẹ̀jẹ́ ni oṣù tó bá bàjẹ́ oṣù dáràn eléyìí tí ọba àwẹ̀jẹ́ ṣùgbọ́n gbà tó sọ yìí pé ó hùrọ̀ tẹ̀lé sọ àmì yóò jẹ́ ní ó fọ aláwẹ̀ mọ́ sábà padà sí orí àwọn ẹni tí wọ́n ní zakato fitiri jọ́ràn yà lórí wọn ọmọdé kékeré sọ̀rọ̀ yẹn wá ní lórí tiẹ̀ ní kọ́gbà o láti sọ pé zakatul fitiri yọ ọkọ ma tó ń gbà wẹ̀ tòkíánì tuma tó bá jẹ́ pé torí kó lè bá àkọ aláwẹ̀ má ni kò yẹ kí zakatul fitiri kọ́ dọ́rọ̀ yẹn lórí ọmọdé ìyá ń lọ fún ọmọdé ayé tó bá lọ sí bíyà àjẹpẹ́ eléyìí a sọ pé bẹ́ẹ̀ ni ó máa ń kọ aláwẹ̀ má lódodo. bó lè jẹ́ pé ń bẹ nínú àwọn ẹjọ́ ní káyọ̀ lọ sátò pétrò fún ẹni tá a rò sí jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ fẹ́yẹ̀ kúnnù hádà àyètò ọ̀rọ̀tẹ̀lẹ̀ fúláìmì kọ́rọ̀jà mọ́kàrọ̀jà lọ́gàrí wọ́n máa kọ́rọ̀jà mọ́kàrọ̀jà lọ́gàrí bí láàmà fún mọ́lẹ̀. kọjáde níjáde àyètò wọ́pọ̀ jù nínú àwọn mùsùlùmí ṣé gbogbo àwọn mùsùlùmí àtẹ̀jọ́jọ́rú àtẹ̀jọ́jọ́mọlúwàbí ọkùnrin àti obìnrin àti ọmọdé àti àgbàlagbà sẹ́ni tí ń gbàwẹ̀ lọ́pọ̀ jù nù wọn ni àbẹ́ni tí ì gbàwẹ̀ àám ẹ̀tọ́ ń gbàwẹ̀ ni àlàm ẹrú tó bá jẹ́ mùsùlùmí tó ti bàlágà kó má gbàwẹ̀ kó ríran wò kó má gbàwẹ̀ ẹni tó tó mọ́tò àbí kan yọ káàbù ká tó pé bákan náà obìnrin sẹ́ni tí ń gbàwẹ̀ nù wọn lọ́pọ̀ jù àbẹ́ni tí ó